and I watching out for the best. You this one, you am very confident. Thank you so much. You can't wait. So, you are underutilized. Something good, good, good, good. Don't go and watch this movie. not watch it. Go and watch it. Go and watch it. After we. Alright, you heard it. No, no, no, no. I can't choose over. Over. Ìyá ọmọ yìí ni ẹni sọ̀rọ̀ ọ́ ti àrà sí ẹni. Where is it? Ẹ jẹ́ bí gbọ́rọ̀. Okay, ṣé àyàn ọmọkùnrin lè? sàn. ìwọ rí ní iwájú ó wàhálà ni wọ́n ti kọjú bẹ́ẹ̀ yẹn. ẹ wò pàṣẹ wọ wí ìkàlẹ̀ ìlú wọn kò tó lókè lẹ́yìn ibi táwọn píktọ̀ ti wà. ẹ̀yin gan ló yẹ kẹ́ wà bí ìkẹ́ tí àwọn yẹn sínú ó máa rí àwọn èèyàn kan tó àjẹ ẹ̀bẹ̀ àjẹ ńlọ ṣe tuntun lẹ. Mami lo ní àjẹ props. Congrats to everybody. Thank you, everyone of us. Thank you, Thank you, Thank you very much. I Àwọn Bíọ́lá ladder. Yes. So here? Yes, sir. gbogbo tẹ́ ẹ̀ bá ti ìwà àbí tẹ́ you bá wò ìròyìn ti dùn kàn. Okay, okay. Let me attend to them. All right. I díẹ̀ díẹ̀, bọ̀ mí lè sọ. Tí n bá sọ, máa sọ pátápátá. Orúkọ mi ni Kọ́lé, ọ̀sẹ̀ lè ṣe ní Maruf. amazing to have you right here in this session. Kumi Akawano, thank you so much for gracing us. All right, All right, keep. Ẹgbẹ́ mi pictures. wọn dáadáa? Ẹgbẹ́ mi.

I'm also going to be hosting this segment. I will have pictures right there. Please come check it out. It's one for, of course, 150,000 naira and more. And no, PS, the ISB is actually going away with this picture, okay? Come check it out. Let's explore this more together. Thank you. Ewa, ìrókẹ́ kọ́, ó kọ̀ lọ jókòó.